àsìkò ìgbogbo ojú tó ń wò wá lórí pópó ni a wà bèrè lọ́wọ́ àwọn ènìyàn ìbéèrè tó dáńgáṣá tó ń panilẹ́rìn ìbéèrè yẹn ni pé nǹkan ni mí mi ò lẹ́sẹ̀ ṣùgbọ́n mo máa ń sáré àwọn èèyàn dẹ̀ máa ni kan ẹ kàn lọ bèrè lọ́wọ́ àwọn ènìyàn lórí pópó orúkọ tèmi ni kò sí kankan tó máa sáré ní tí ò lẹ́sẹ̀. ọ̀rọ̀ yẹn fẹ́ le ju tèmi lọ o because èmi lẹ́sẹ̀ báyìí láti fi sáré o but one thing is like eh, ah kí ni nǹkan tí ò lẹ́sẹ̀ tó lè sáré yẹn náà o ah, ah my dear tó lẹ́sẹ̀ tí lè sáré ah èyí ah, eh, eh, sì lè sáré èyí sì ò lẹ́sẹ̀ àwọn lè sáré ah, nǹkan tèmi rò ní ọbẹ̀ tèmi ò mọ nǹkan mímọ́ o but afẹ́fẹ́ náà lẹ́sẹ̀ afẹ́fẹ́ náà lè sáré gbogbo àlá máa ń wò kò dẹ̀ lẹ́sẹ̀ kò yé mà. kò lẹ́sẹ̀ jákò. ṣé jàpá kọ́ ni àrè jàpá tèmi nílé mo lérò pé ẹ ti gbọ́ gbogbo ìdáhùn táwọn èèyàn dáhùn lórí ìbéèrè tí mo bi wọ́n kí ni mo bi wọ́n mo bi wọ́n pé nǹkan ni mí lẹ́sẹ̀ ṣùgbọ́n mo máa ń sáré àwọn èèyàn dẹ̀ máa ń wò mí ní ojúkorojú kí ni nǹkan ọ̀hún ẹlòmíì sọ pé à nẹ́tíwọ̀kì ni o ẹlòmíì sọ pé à afẹ́fẹ́ ni o oríṣiríṣi àwọn èèyàn sọ ṣùgbọ́n mo mọ̀ ṣé máa ń sà ṣé kí n sọ fún yín aago ètò àwọn sí time òní ansa orúkọ tèmi ni Ògúndáyé Wúràọlá lórí Orísun tẹlifíṣàn ó. Oh.